number one. Ẹ ṣàlàyé nípa pé tí èèyàn máa ká máa tẹ̀lé àwọn ọ̀rọ̀ àwọn sálà nínú èèyàn kan rí ọ̀rọ̀ sálà. Ẹ̀bùn kàkà fẹ́lẹ̀ gbọ̀ngàn ni àpapọ̀ ọ̀rọ̀ wọn. Òkí ni àwọn ọ̀dọ̀wájú tí a máa fi ní ẹnu pípa ni àyànkàn máa rí àtàrù sálà, àyànkàn máa lọ́rọ̀ àwọn sálà wọ́n lè ní pé imam ahmad ṣe báyìí imam malik ṣe báyìí imam mẹ́sìn bí alẹ́ ìjókòó wọn wọ́n ṣe báyìí wọ́n ṣe báyìí kí ni àwọn nǹkan tí a máa fi ń dè pé ṣé pé èèyàn gbọdọ̀ ṣe bá kù tó tó wà wá sí tó máa fi mọ nǹkan tí wọ́n jọ sọ ni àbí èèyàn kàn lè rí àwọn àfúrọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ ẹ̀ mi lò. naam alhamdulillah salatu wassalamu ala rasulillah wa ba'd wọ́n ní kí ni nǹkan tí a fi mọ̀ pé nǹkan tí àwọn salaf tí wọ́n sọ lórí nǹkan kan yìí so tí a fi lè sọ pé nǹkan tó yẹ kí a tẹ̀lé ni náà gẹ́gẹ́ bí tí a sọ kí tí al-Qur'an bá fi nílẹ̀ ìyẹn clear ní tí hadisi tó bá wá lórí ẹ̀ tó dẹ̀ járí tó lálàáfíà ó clear ẹni tí àwọn ẹni ṣíwájú tí wọ́n bá sọ tẹnu wọn kò lè lórí àbí tẹnu wọn fẹ́ kò lè lórí ṣó ti yé ìyẹn náà ń tí ni torí pé àwọn tí wọ́n jọ ọmọ kéwú fánàbí sallallahu alaihi wasallam náà ni àbáwọn tó jọ ọmọ kéwú fún àwọn sọ̀hábà náà nìyẹn so ní tó fi lè mú wọn lọ́bẹ̀ yẹn ó túmọ̀ sí pé bí tó yẹ kí á tẹ̀lé ni gẹ́gẹ́ bí àlàyé tá a ti ṣe ṣùgbọ́n ní ìsìn àrí èèyàn kan nú wọn tó sọ nǹkankan nǹkan tó sọ yẹn kí láà fi wọ́n ipé nǹkan tó yẹ ká gbà ní ọdún ẹnìkan láti gbọ́ ọ̀rọ̀ yẹn wá wọn gbà lọ́dọ̀ ẹlòmíì wá so ṣé mo wà bound pẹ̀lú nǹkan tó sí ẹni yẹn sọ àbí mi wà bound pẹ̀lú ẹ mo rò pé ó clear kátólì ò pé mo wà bound pẹ̀lú ẹ ṣé n tó sọ yẹn tí Kùránì sọ ni ìtàdí ti sọ ni tó bá ṣe ké bẹ́ẹ̀ ni ó túnmọ̀ pé n tàl Kùránì sọ ni mo ń tẹ̀lé ọ̀rọ̀ títí ẹ̀yẹ kan jẹ́ èyí tí ó ń kí lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ Nabi sallallahu alayhi wa sallam ṣùgbọ́n ká ní pé nǹkan tẹ́ni yẹn sọ ó tako èyí tí Al-Qur'ani sọ ó tako tí Ànábì sallallahu alayhi wa sallam sọ ànígbà nǹkan yẹn ní òrùkóyé káyínà mọ̀ káyínà ó lè já fún ànlá ó lè jẹ́ ọ̀nà àpòjú ètí mú wálẹ̀ kan tí nǹkan tó so bá tako ọ̀rọ̀ al-Qur'an kò tako ọ̀rọ̀ súnnà arẹ̀kú lára àwọn sálàfù wa ni ó dáka gba nǹkan tí ó sọ ẹ̀yẹn torí bí wọ́n mọ̀ jù wá lọ wọ́n ṣe kí ni wọ́n mọ̀ jù wá lọ wọ́n yí tán sọ ẹ̀yẹn tàbá ẹlò ní ìtò ṣe wípé ó sọ nǹkan tó yàtọ̀ sí nǹkan ẹ̀yẹn náà ń kọ́ àwọn tí wọ́n jọ jẹ́ sálàfù náà so túnmọ̀ sí pé a ṣe gbìyànjú láti gbogbo gbòláfìsì nínú méjèèjì so lápẹjú ẹ̀sìn wọ́n a sọ yí pé kè lè mọ́ onídídíà ká lè mọ́ onídídíà ara wọn àṣà lọ́dọ̀ àwọn sálàfù tó ṣe pé ó ń sọ̀rọ̀ pàpẹ ká lè máa wọ̀n ní bídíà ṣíyẹn tako ọ̀rọ̀ anábì sallallahu alaihi wasallam àbú tako alkùrán ó tako anábì sallallahu alaihi wasallam náà lè máa wọ́n tí wọ́n gbé àwọn kankan tí ó bẹ́sì mọ́ but at the same time anábì sallallahu alaihi wasallam fúnrọ̀ fún àwọn kan tí wọ́n gbé tán ṣe nǹkan tó kù jẹ́ káàtó náà so bẹ́ẹ̀ náà ni àwọn àsáàrù yẹn àáríbi tí àwọn tọ́láfù ti rọ̀ fún àwọn míì tó jẹ́ tán ṣe bídíà náà ni ìrọ̀rọ̀ mi klẹ̀ so tí èèyàn bá mú táìdì kan tó fi táìdì kejì lẹ̀ ó ń ṣe àbòsí fún ẹ̀sìn dàbí ẹni tí kó lọ kúbi táwọn tọ́láfù ti rọ̀ fún àwọn oníbídíà ìyẹn lójókòó ti ṣe àbọ́lọ mú bí tánà sọ́lá sọ́m ti rọ̀ fún àwọn tán gbé àwọn kankan tán ṣe kankan tí ó bá mú ó jòkó tí ibi tánà ti lé ń kọ́ ẹni tó ń lọ mú bí tánà sọ́lá sọ́m ti lé ẹni ẹ̀ náà ṣe àbòsí fún umma ṣokúwá ni ó ṣe yóò wò ìgbàwo ló yẹ kóhun apply líle ìgbà wo ló yẹ kó ń apply rírọ́ so ó máa wò yẹn anábì sallallahu alaihi wasallam òun ló ní kan boycott sàábé kan tí gbogbo ìjọba ìjọba àti ẹni àtàwọn aráàlú wọ́n boycott àwọn sàábé kan nítorí pé kí ni wọ́n participate ní ogun Tabuk including ìyàwó lé wọn including ìyàwó lé wọn wọn atálámọ̀ táwọn èèyàn wọn nìdàlú ṣe nílé kọ́ yẹn nílé ní anábì náà ló ṣe yẹn sallallahu alaihi wasallam anábì náà ni sàábé kan tọ̀ sínú mọ́ṣáláṣí táwọn èèyàn fẹ́ kó bítì fún un tó sọ fún wọn pé látòdìrímù láti ṣe mọ́ gé ìtọ̀ mọ́ lára ní ẹ má jẹ́ kí ó mọ́ fọ́tàn yẹn káàkiri fa innakum bu'ithum muyassirin wa lam tub'athu mu'assirin ọlọ́run gbé yìí dé pé kẹ mú nǹkan rọ̀ fáwọn èèyàn ni kò gbé yìí dé pé kẹ ṣe kí ni kẹ mú nǹkan lè fún àwọn èèyàn ànábì náà ló ṣe méjèèjì sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam òun ló bínú sí Umaru tí Umaru bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ ànábì sallallahu alaihi wasallam òun náà ni èèyàn kan fẹ́ wọlé tó sálámà ànábì ní ìdánù ọ̀la bí ìfà àkùl àṣírà ẹ̀ṣẹ́ wọlé èèyàn burúkú ni

aburú rẹ̀ so ẹni yẹn tánàbí bá lè mọ́ yóò lọ lè máwọn èèyàn rẹ̀ lára àwọn olórí olórí ìjọ olórí ìdílé ni tánàbí bá fi líle rẹ̀ tó fi bá lò tó náà bá padà síbi ọ̀dọ̀ àwọn ìdílé wọn yìí yóò ní àwọn mùsùlùmí tó bẹ̀rẹ̀ lára sun ló fi jẹ́ pé kí ni udu ila sabili rabbika bil hikmati wal mu'idati hasana sẹ́lẹ̀ ìta ń sọ ní ìsìn fálàfù náà gbogbo ẹ̀ ṣùgbọ́n kí ẹ̀kọ́ kan jùlọ mọ́ ẹyọ kan bẹ́ẹ̀ ní báwọn ọmọ ìyá mi ṣe ń ṣe lónìí wọn ni àwọn sálàfù àwọn sálàfù ó lè wá ní mọ́mú mọ́lìkì ṣe báyìí ẹ̀mọ́mú kìíní kan ṣe báyìí ní tí mọ́mú mọ́lìkì ṣe yẹn ní situation tí mọ́mú mọ́lìkì ti ṣe ó lè lọ òun bọ̀ kó mọ́ lè lọ ní situation ti tiẹ̀ afárùn àti wípé mọ́ mọ́ lè fi ṣe ìpé ókè à ẹmú jáde fàínà òmù tẹ̀lẹ̀ oníbídí so ìyẹ̀kan náà wá bèèrè bẹ́ẹ̀ bóyá náà mọ̀lẹ́bí yí àmì kankan tó bèèrè ìyẹ́ lè jáde mù tẹ́lẹ̀ kí ló dé mọ́ mọ́ lè táwọn èèyàn ní fún mọ́ mọ́ ni wọ́n ní fún wọn so gba nǹkan èyí ni agbọ̀rọ̀gbọ̀ye imam ahmad alayhi rahmatullah láàrín àwọn tán ma lè lórí àwọn jamiya gan ni ṣùgbọ́n bá táwọn ará khorasan tán bèèrè lọ bá kókẹ àwọn jamiya lọ́dọ̀ àwọn wọ́n spread gan o imam ahmad ni àwọn alùsúnnà ń bẹ̀ láyàkọ́ nàbí wọ́n lè confront àwọn ènìyàn so ẹ ṣe kí ẹ̀tẹ̀ jẹ́jẹ́ pẹ̀lú wọn imam ahmad náà ló ní méjèèjì òun ló níbi tó ti ní kí látù kallimu wà látù kallimu yù kallimu ọgbọ̀rọ̀ bá sọ̀rọ̀ ẹ̀lúwàdẹ̀ ń bá sọ̀rọ̀ gbọ́rọ̀ bẹ́ẹ̀ ni yẹ sọ̀rọ̀ òun náà ló ní yẹn òun náà ló ní nípa pé àwọn ará Khurasan wọ́n lè confront àwọn jàmíà tó so àwọn àṣàrù salaf agbọ́dọ̀ ṣe kí ni ká gbọ́ yé ó ṣe é ṣe pé ìmáàmù ta máa mú pé ó le bákan bákan àámù bí tó ti tún rọ náà wà hikma ló fi sọ̀rọ̀ ń bí òun ló lẹ́ṣe kí ni ló tún fi sọ̀rọ̀ ń bí báyìí náà má lọ dúó ti rírọ̀ rírọ̀ rírọ̀ bẹ́lómi àṣẹ ẹlòmí sí rírọ̀ rírọ̀ iná kan ṣàjọ ibi tí ẹ kó ti lé ní control situation nísìn ó jẹ́ bí olórí ẹbí lápèjúwe nísìn táwọn èèyàn respect yóò máa ṣe kí ní smẹ̀tìmẹ̀ ibi tó yẹ kó ti lé kò ní lé tọ́wà ní àdáwà náà sọ́nà kárọ̀ káṣe kúnkún méjèèjì náà ló mẹ́ mi dáwà ní so ìtàwọn sọ ni ká ní àfáà kan ni wọ́n mú líle rẹ̀ wá níbi kan níbi tó ṣe pé líle yẹn kò lè lọ níbi situation tí wọ́n wà a ń padà sí bí kíní bánàbí sọ̀lá fáńṣe tíìtì situation ni ní òròpóyé so tọ́rẹ́ ṣe kalabani alẹ́ rahmatulá wọn máa sọ ipe tí àwọn sálàfù bá ṣe kò ń ṣe nǹkan tá a mú ní ẹ̀rí yẹn lọ́lọ́dandan wọn àti kò ṣe pé kí nǹkan yẹn nìkan nǹkan tó kòrògbórèjì ẹ̀ tó fi nǹkan yẹn rinlẹ̀ so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ so ìtàlì fi mọ̀ nǹkan ẹni àsàrù wà ṣùgbọ́n yóò ṣe pé pẹ́ni tó mú àsàrù rẹ̀ wá ó ní àsàrù ní ìtòṣe wípé ó tún kálàfà nǹkan yẹn kò ń ṣe mú kálàfà rẹ̀ ṣùgbọ́n ó lò ó lọ́nà ní ti yàtọ̀ sọ́nà yẹn ní àyè tí ẹ kó ti lò bẹ́ẹ̀ Thank you ìbéèrè mi ní ṣe pẹ̀lú nígbà tó ń bá wá sálà ní oṣù dáyà tó yọ pé kí lọ́wọ́ kò dáyà àti ìlú kò. láàmì èèyàn tó wá ń gbọ́ apply rẹ̀ tó máa lọ́gbà èmi náà ti gbọ́ sí afárabáyé sọ nǹkan báyìí ìbẹ́ẹ̀ ṣe tẹ̀ òun náà wàá fẹ́ lọ máa máa sọ nǹkan yẹn síta so òun wá ń dúró lórí nǹkan ọkàn tó gbọ́ yẹn ṣé irú ẹni rẹ̀ ó náà lè máa lo àdìsí bẹ báyìí bá ní wàhálà ọ̀káyà pé olùgbà àti gbọ́kún wọn ní àlẹ́bí ló sọ lè òun náà lọ wá ń lọ sọ ìtẹ́kùn yẹn náà sí ìta ṣé alẹ́ títí irú ẹni náà pé ó náà fi fi ní ìmú bẹ̀rẹ̀. náà ìbéèrè òní pé ẹni tó gbọ́ àti ó dẹ̀ rí pé òun náà fẹ́ lọ mọ́ ṣàlàyé wá àti tí òun gbọ́ yìí bí ọ̀rọ̀ kan méjì ló gbọ́ òun náà fẹ́ fi ṣàwọn èèyàn láǹfààní lábẹ́ wípé ànábì sọ́lọ́lá mọ́sílẹ̀ bá lè wo a ní wọ̀lọ̀ àyà ẹ convey mẹ́sẹ́jì ni ẹ jíṣẹ́ ni fún àwọn èèyàn kódà kó ṣe pé àyà kan tó gbọ́ lẹ́nu mi ìwọ náà gbé lọ fẹ́ lómi tẹ́nìyàn lè máa ṣe bẹ́ẹ̀ ni ó lè máa ṣe pàtàkì jùlọ nínú fámílì ẹ̀ nísìn àwọn ọmọ wa ìyàwó wa wà títà ń gbọ́ ọ̀rọ̀ ẹ̀sìn tá a mọ́ ìjà fi ń kọ́ wọn sáàbá tí ẹ̀ níkapá lórí anybody ṣùgbọ́n níkapá lórí aya wa àtọmọ wa níta bá mọ̀ ní òdodo káṣíkiri ká kọ̀ǹvíẹ̀ fún àwọn náà káwọn àti sọ wípé a lè ṣe jù bẹ́ẹ̀ lọ a lè kọ̀nvéèrè fún ará àta náà ṣùgbọ́n kíyàn má ṣe jù rẹ̀ lọ kí lágbàlérò ṣẹ́rí ẹlòmíì tó bá ti gbọ́ ọ̀rọ̀ kan kò sí farabalẹ̀ mọ́ ó ti bẹ̀rẹ̀ wàhálà nìyẹn yóò lọ dá mọ́ṣáláṣí yóò dàdúgbò òfin ó lè ṣe é ṣe kó ṣe pé ọ̀rọ̀ tó gbọ́yẹn yìí kò ń ṣe mọ́tálà ìjìmáyíyà mọ́tálà tí ìjìmá ń bẹ lórí ẹ̀ kò ń ṣe mọ́tálà tó ṣe wípé nọ́sù ó wà lórí ẹ̀ bóyá yá ló sọ àbí ọ̀rọ̀ Ànábì sallallahu alaihi wasallam ó ṣeéṣe kó ṣe wípé opinion àfáà tó ń kọ ń kéwú ni opinion lè máa bẹ lórí ọ̀rọ̀ kan bí opinion bí méjì mẹ́ta ṣùgbọ́n torí pé àfáà tí ẹ̀ orí ń lè pé ẹni yìí kò ń ṣẹni tí màá mọ́ sọ fún pé àwọn àfáà pín lórí ọ̀rọ̀ yìí ẹni tí ó kàn ní ìdíkí ń sọ tí ó lọ ṣe fún ni àfá rẹ̀ wo bẹ́ àbí àfá rẹ̀ náà kó kéré ní pé ẹ̀wọ́n ní ká mọ́ sọ pé àwọn àfá pín lórí ọ̀rọ̀ ẹ sọ ẹyọ kan fún wọn ni ṣùgbọ́n náà fi líle pìrìsẹ́ntì ẹ̀ fún bó ṣe fi líle pìrìsẹ́ntì ẹ̀ fún ọmọ kéwú àbóní tó ń gbọ́wọ́ àti ìyẹn náà ṣe gbé ìgbà tí ó wọnú mọ́ṣáláṣí àbádúgbò wọn ó bá rí nǹkan tó yàtọ̀ sí ìtafà rẹ̀ sọ bó ṣe dá sí rọ́ọ̀fù ní ẹ wà bẹ́wù ló fẹ́ já ṣàhárì kó ti ṣe jù rẹ̀ lọ ìtàn sọ fún ìtàn òun máa lọ implementi fún rẹ̀ ní kánípùn lọ́rọ̀ kan kò ń ṣe pé nǹkan tí a lọ fi dá sí ọ̀rọ̀ ẹlòmí sọlọ́jẹ́ pé àwọn àfẹ́ ìsìn wọn a máa sọ níbi tí ó bá ti necessary káwọn èèyàn mọ ọ̀rọ̀ méjì àbí mẹ́ta tó ń bẹ lórí masala kan kájé kan mọ̀ torí pé kò ń ṣe gbogbo ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ náà ni ó fẹ́ lo nǹkan yẹn fún rẹ̀ ẹlòmíì náà fẹ́ pàṣì mẹ́sẹ̀jì yẹn tẹ́bàlẹ̀ ṣe pàṣì nǹkan yẹn fún lòun náà ó ṣe pàṣì ó lè fi gírígírí kó fi pàṣì fáwọn èèyàn yóò wà ní iṣu láwùjọ ṣorú àwọn kan báyìí lára nǹkan táwọn ikú àti ṣe kọjá dáadáa ni ìgbà tí súnà ẹ̀ṣẹ̀ ń rinlẹ̀ lẹ́kọ̀ọ́ àti àbí ní southwest ẹ̀kàn máa ráwẹ̀ náà máa jà lórí òkè tó máa dìde ń kú gúlẹ̀ ẹ̀kan káwọ́ sí gúlẹ̀ ẹ̀kan káwọ́ sí tó máa dìde ń kú nǹkan bù ṣe wájìbì ní àbí kò ṣe wájìbì àti rẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn èèyàn yẹra wọn lódì nítorí wà wọn sáìlú báyìí wọ́n dá mọ́ṣáláṣí nítorí wà wọn báyìí tí ó lẹ̀yẹ kó rí bẹ́ẹ̀ mọ́sálà táwọn àfá àgbàgbà ẹnu òkòlé lórí wọn yára wọn àwọn àmọ́ra wọn lọ́ta nítorí ẹ̀ sókílà fẹ́ ni pé èèyàn lè jíṣẹ́ tóun náà bá gbọ́n bì kan ṣùgbọ́n kó kàn ṣọ́ra níbi presentation rẹ̀ tàbá ní kó wọ́n jẹ bóò nìkan ṣe fẹ́ kárí anẹ́mìsọ̀lá àtàmì ó ní rúgbà hamili fiqhin laysa bi faqih wa rúgbà hamili fiqhin ila man huwa afqah minhu àmì ẹlòmí tó gbọ́rọ̀ lẹ́nu àfá ṣùgbọ́n ogun ògbọ́n kan yẹyẹ so tó bá na rétí ẹ̀fẹ́ lómi nìkan yìí ó tó clear sóhun náà tó bá rí létí pẹ̀lẹ́ lómi òun ni nǹkan tí ó na rétí yẹn ó tó clear sí ìkanú àwọn afọ́ ọ̀sọ́ wọ́n ní àdísì pé àrùn sọ̀lá àsálàm náà ìtàhálùk yawm al-jum'ah kọbílá sọ́lá anábi ní ká mọ́ ṣe tàhálùk lọ́jọ́ ojúmọ́ before kàtó kírù wọ́n láfà fún bí 40 years ní òkè fi ń fáàrùn lọ́jọ́ ojúmọ́ before kò tó di pé wọ́n kírù ojúmọ́ ìbánisọ̀lá fún mi káwọn mọ̀ fáàrùn wa ẹ́ 40 years so later ló para wà á meet ẹni tó ń sọ pé àtàlùkù ah, ń bẹ̀ yẹn tánàbí ń sọ kò ń ṣe kán fáhùn kéèyàn kóra jọ ní kálà ń ṣe wá síbi fọ́ jùmọ̀ nù mọ́ṣáláṣí ní tàhálùkù tán sọ́mẹ́ òkè rẹ́ṣọ̀ wáyé so èèyàn níbi ìfarabalẹ̀ kò jẹ́ bí i àwọn ìṣẹ́jẹ́ wọn láwàá Ǹjẹ́ Bitcoin ìgbàlá yẹn wà nínú àfíńdà láti orí kọ̀ọ̀kan ara wa ìgbà tó dà. Then àrífọ̀ pé kíkùn àdúrà kúkù náà ìbéèrè ni pé ṣé ìgbàláyé wà kí a ṣe rí kò fúnra wa níbi ọ̀rọ̀ àkídà ah, ó dìpẹ́ǹdì lórí ìtàbágbàlérò ọ̀rọ̀ àkídà tó jẹ́ àkídà tí ó jẹ́ àkídà òdodo kò sábà sí kìláàfù lọ́dọ̀ àwọn ahlus-sunnati wal-jamā'ah níbẹ̀ mo ní kò sábà sí khilaf a lè ráwọn khilafati díẹ̀díẹ̀ níbi àwọn nǹkan tí ó jẹ́ bí àwọn ẹ̀túntún ọ̀rọ̀ àkídà gẹ́gẹ́ bá wọn àfáà ṣe máa sọ ṣùgbọ́n àwọn méjọ́ kìíní àkídà ni kò sí khilafu láàrin àwọn ahli sunnati wal jama'a níbẹ̀ unlike ọ̀rọ̀ fíkíù tó jí ṣe pẹ̀lú àkàm ọ̀rọ̀ ọ̀run kíkí àwẹ̀ gbígbà zakayíyọ ájì àti bẹ́ẹ̀ lẹ́nu ìláfù pọ̀ nìyẹn torí pé nǹkan tó ní di implementation ni tánìsọ̀ lásán bá sọ̀rọ̀ kalẹ̀ àwọn èèyàn lè gbọ́ yé lọ́nà ọ̀tọ̀tọ̀ ń gbà mí lápèjúwe anẹ́sọ̀lọ́ asálàm ìgbà tí wọ́n dé láti ogun azab anábi wá sọ fún àwọn sàhábà pé la yusalliyanna ahadun minkumul asra illa fi bani qurayza ẹ̀yà kanú yí àfíra ẹ̀yà mazọ́nà bani qurayza lára àwọn tán àtìsí àwọn kèfèrí against wa a gbọ́dọ̀ ṣe bí a ṣe dí pẹ̀lú wọn ìrun asri anybody gbọ́rọ̀ kí àyàfi lọ́dọ̀ àwọn àbà ní kòrìsọ̀ àwọn sábà pẹ̀lú wọn láàrin wọ́n gbéra wọn lọ àsìkò áṣìrì tó àwọn kan wọ́n wò pé ẹjọ́ kí áṣìrì ẹ̀nà sọ́lá takáàna alàlmùmìnà ìtàbà lọ́kùta àwọn kan yẹ ti gbàgbé sánà sọ ni pé láyé sọ ní yẹn náà àdúmí kùmọ̀ náà àfárá ìlànà ìbánikúrẹ́ lọ lóò kò sọ ike ká lọ kí ń bẹ̀ ó fi ń kán wa lójú ni ipò yá àfírafíra ẹ jẹ́ kí ó jẹ́ pé bí àsìkò asiri ẹ̀mà ti débẹ̀ ní ìgbàtàwà tí ìdébẹ̀ tásí òfin wọlé ń sìn áṣà kíhun àwọn kan kíhun àwọn kan òkè ọ̀nà ìgbàtàjọ́dọ̀ ọba ní ó kúrẹ́ lọ́nà àwọn àfẹ́ẹ̀sìn wọn ní definitely ìkánnù wọn ló ráìtì àtọ́dẹ̀ súnmọ́ pó ráìtì jù láwọn tí wọ́n dúó tankì pọ̀tà wọn tí wọ́n lọ yẹn náà ààrin wọn bá wùsù torẹ́ ìgbà tí wọ́n ṣàlàyé ọ̀rọ̀ yẹn fánìm sọ́lá àtàlám ànábì dákẹ́ sallallahu alaihi wasallam kò sọ fáwọn tí wọ́n kí wọ́n ti gbà tán tó déwẹ̀ wípé nonsense lẹ́ṣin sáwọn nǹkan yẹn wá ó pọ̀ tó jẹ́ bí ṣe ìfẹ́ ibn Taymiyyah alayhi rahmatullah wọ́n ní wal khilaf fi masáyil al-ahkam aktharu min an yandabij khilafu ní bí àwọn masáyil tó ní ṣe pẹ̀lú ahkam àwọn kẹta máa implement aksar min an yandabij ó pọ̀ ju pé kálá fẹ́ gbé dọ́bìtì kan kalẹ̀ fún lọ tó jẹ́ pé tẹ bá ń pìtì ọ̀rọ̀ fíkíù ẹgbẹ̀rẹ̀ dára mọ́ sọ pókè ẹ̀mọ́mù ṣáfí sọ̀báì ìmọ́mù kìíní kan sọ̀báì ó ń ṣèjì fẹ́ nú o torí pé nǹkan tó ní di implementation ni unlike nǹkan tó ní di pé kákan di ọkàn ni tó ṣe pé a ò kí ni rẹ̀ kankan mọ́ wájú pa yẹn níbi ọ̀rọ̀ àkídá ló jẹ́ pé kìláàfù fi bẹ́ẹ̀ sí nípa àkídá lọ́dọ̀ àwọn ahàlùsọ̀nà wọ́n tẹnumọ́ lọ́dọ̀ àwọn ahàlùsọ̀nà àwọn oníbídíà ni wọ́n gbé kìláàfù wá síbi ọ̀rọ̀ àkídà so ṣáà máa ṣe rífkù fún oníbídíà tó gbé kìláàfù wá ń bí ọ̀rọ̀ àkídà a máa padà síbi nǹkan tí mùsọ̀lẹ́ kan yẹn àwùjọ wo ló wà ipò wo ni wọ́n gangan fún rẹ̀ wà láwùjọ yẹn nísìnyí láwùjọ ẹni tó lórí ìlú onísúnnà ni ẹ́ ṣe mọ̀ pé súnà láwùjọ yẹn máa yàtọ̀ síbi tó ṣe pé olórí ìlú lọ jẹ́ àṣàríyà bó jẹ́ súfíà bó jẹ́ kùbúrí ṣáùkà súnà ní àwùjọ tí olórí rẹ̀ ẹ́ ojú ni súnà àlè fi wé ṣáùkà súnà ní àwùjọ tó ṣe pé àwọn kùbúrí yóò àbí àwọn yóò fẹ́ máa fi ìkún lọ́wọ́ síbi tó náà bá bèèrè wìí dẹ́yìn wọ́n tó fẹ́ sọ̀rọ̀ taniẹ́ taniẹ́ láwùjọ yẹn bóò ló ṣe lè sọ pé kí ní káì bóò ló ṣe lè sọ̀rọ̀ sí tó wá ṣe pé àfáà tó ṣe yí pé ojú ní súnnà tó lórúkọ ni láwùjọ ìdàgbàsókè súnnà ní àwùjọ yẹn yóò yàtọ̀ síbi tó ṣe pé bóyá àwọn àfó oníbídíà ni wọ́n tún dominate ẹni tó jó ní súnà kò ń ṣẹni tí wọ́n mọ̀ so rífù tá ń sọ wípé èèyàn ṣe rífù pẹ̀lú oníbídíà ń gbà mí kò ń ṣe rífù pé èèyàn fẹ́ gba tó ń bẹ lọ́wọ́ rẹ̀ kọ́ dàti sí pé ẹ̀ ń sọpọ́tì tó ń bẹ lọ́wọ́ ẹ̀ bọ̀ rífù wípé kí n ṣàánú súnà náà tí n bá farabalẹ̀ níbi báyìí súnà yẹn gan mo lè ṣàkóbá fún un tí òfin ní gbórí sókè ní àwùjọ tí mo wà ẹ̀. tòlẹ́gbẹ̀rẹ̀ àwọn ọ̀dọ́ mi àìfarabalẹ̀ wọ́n ti fi kó bá súnnà láwùjọ kan wá. a ní kó compromise yìí pé kó sọ irọ́ díkiri irọ́ dòótọ́ ṣùgbọ́n yà á pé á ah, ọ̀rọ̀ yìí ni kò ṣe sọ wá ìbáyìí àsìkò tí ráìtì tí yẹn so abẹ́ ud'u ila sabili rabbika bil hikmati wal maw'izati al hasana so wallahu a'lam okay nan gbólóhùn kufrun duna kufru kufrun duna kufru a abdullahi abbas radiyallahu anhuma olùgbólóhùn yìí ìgbà tí àwọn al-khawarij tí wọ́n ń lo ayà wa man lam yahkum bima anzala Allah fa ulaika humul kafirun láti lè fi gbógun ti olórí ìlú Ali bin Abi Talib radiyallahu anhu sọ́lọ́dọ̀ àwọn Khawarij nígbà yẹn wọ́n gbà Muawiya ìdẹ̀ reconcile pẹ̀lú Muawiya yẹn ní ó túnmọ̀ sí pé ẹni tó jẹ́ kéfèrí kò bá jà àìdẹ̀bẹ́ni tó jẹ́ kéfèrí àìbá jà yẹn ní ó ti sòun náà di kéfèrí so bí ìlú ṣe bẹ̀rẹ̀ nìyẹn Ali radiyallahu anhu gbogbo tí wọ́n wọ́n ja ìjà yẹn lọ àwọn náà gbógun ti Ali radiyallahu anhu so ìgbà tó yá ni ó pé Abdullahi bin Abbas wọ́n pa ọ̀pọ̀lọpọ̀ wọn Abdullahi bin Abbas radiyallahu anhuma Ali wá rán sí wọn ipe kí ó tiẹ̀ lọ bá wọn discuss kí ni evidence gbà tí wọ́n mọ̀ pé evidence jáde lára nǹkan tán mú jáde náà ni pé wa man lam yahkum bima anzalallah fa ulaika humul kafirun inil hukmu illa lillah wọ́n ṣe àpá wọn kan jáde ní ìyẹn wá ń sọ fún wọn ike laysa al-kufr alladhi tadhhabuna wà ń bẹ̀yẹn kò ṣe bẹ́ẹ̀ ń gbọ́ yé o innama huwa kufrun duna tí ó gbé ní kúrò nù ìsìláàmù ní nǹkan ẹ̀yẹn kò ń ṣe bẹ́yìn ṣe ń gbọ́ ọyé yẹn so in tí ó fa sábà bí ọ̀rọ̀ yẹn so ni pé ìtakò àṣẹ ọlọ́wọ̀n ọba téyìn ò bá ṣe ìsìláàmù rẹ̀ nísìn èyí ò gbàwẹ̀ kò lọ ájì kò yọ zaka àti rẹ̀rẹ̀ lọ ó ti tapàṣẹ lọ́wọ́ subhanahu wa ta'ala ṣẹ́ni yẹ ṣe hukmu bí ma anzalalla àbó ṣe hukmu bí ghairi ma anzalalla kò dájọ́ pẹ̀lú tí ọlọ́wọ́ bá sọ ń bẹ̀yẹn ìtọ́lọ́wọ́ bá asghar kúfùrù kékeré ló ṣe ṣùgbọ́n tó bá fi lè bìlíìbù pé tó wò ṣe yẹn nǹkan ẹ̀yẹn kò bá láka ìlú bẹ́ẹ̀ ó ti di kúfùrù mukhrijun an ilmillah ó ti di kúfùrù tó gbé kúrò nínú Islam lára àwọn ọmọ tí ọmọ ń gbó ti àwọn olórí lọ́rùn tí wọ́n ní ẹ̀rí ní ọdá báńkì rìbálẹ̀ ẹ̀rí ilé ọtí ẹ̀rí wọ́n ṣe lé wọ́n ṣe wọ́n ti di kèfèrí wọ́n ti di kìníkà sọ́wọ́n afọ́wà ń bèèrè lọ́wọ́ kan nù ipi òkè àwọn ibi tí ìwọ náà bá ti takò àṣẹ ọlọ́run ọba tí ó ti di kèfèrí mẹ́ àti àṣẹ ọlọ́run ọba ni wọ́n mọ́ múṣẹ́ kò bá rọrọ̀ sọ̀rọ̀ torí pé tó sọ́jú gba àwọn wọ̀nyí ni wọ́n tapàṣọ́ lọ́mà pẹ̀lú pé wọ́n gba owó èlé wọ́n ń ṣe àti gbọ́ ìwọ náà àwọn bí tí wọ́n náà ti takọ àṣọ ọlọ́mọba bó ni kí ni ìdájọ́ ti tiẹ̀ náà àbọ́dọ̀ àwọn olórí nìkan ni kúfù tó gbé ní kúrò ní Islam ló wà tó ló jẹ́ pé tó bá gbé eléyìí yé ara rẹ̀ máa balẹ̀ tó gbẹ̀ngàn fún rẹ̀ bá wú ẹ̀ dáadáa òun náà mọ àwọn nǹkan tẹ́ǹtì ní kó mọ̀ ṣe fún tó ń ṣe bóyá ó ń tọjà kan nísìn tẹ́sí ní kó mọ́ tà bóyá ó ń gbowó kan tẹ́sí ní kó mọ́ gbà òun náà ṣe ọkùn bí máa zàlàlà ìtọ́nà ń sọ kalẹ̀ olófin dájọ́ ẹni fàlẹ́ àkómára náà sí kóhun náà ṣe dájọ́ lórí ààrẹ tó bá fún ní ẹ̀síùsì kó fún ẹlòmí náà ní ẹ̀síùsì so eléyìí ó pàtàkì kàgbọ́ ẹ̀ ní àfikún ó ní kanú àwọn ẹ̀tọ́mọ̀ láwọn dó ti kùránì nìkan kankan mọ́ra wọn àhá so àwájọ́ ń sọ̀rọ̀ ìjọ kan olóhùn ọgbà súnà bọ̀ òsì tó jẹ́ àdíṣì kùránì ni àdíṣì wà àdíṣì máa dí sílẹ̀ Quran nìkan ni wọ́n ti wọ́n ní orí no problem ọlọ́run ní àtàríkù ọ̀sàríkùn fọ́kọ̀rú àìríyà ọmọ mú ní ọmọ yìí tó jí ẹran mú pọ́ọ̀tù ọbẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ mú ní ọmọ yìí tó jí ẹran mú pọ́ọ̀tù ọbẹ̀ kí ni ìdájọ́ rẹ̀ wọ́n ní ànígé lọ́wọ́ mo ló yẹ ká gé ní ìṣẹ́bí eh, ìtọ́nà ayal Quran ẹlẹ́gbà ní ìsìnkú àdísì ló wọ́n ajẹ́kẹ́ mọ̀ pé ẹ̀lẹ́ gé ọwọ́ rẹ̀ so kọ́lọ̀ bá kí ó ṣàánú ọláwà rẹ̀ náà a lù sùn náà sọ ní pé kí n ṣe pé wọ́n ní máa ń yẹ̀kú wọ́n ní máa ìbéèrè òní wípé èèyàn kan sọ yí pé gbogbo mùsùlùmí náà ni ahlùsùn náà ká má sọ pé èèyàn kan ni alùsùnà yẹn kò kí ṣe alùsùnà gbogbo mùsùlùmí ni alùsùnà gbogbo mùsùlùmí ló yẹ kó jẹ́ alùsùnà ṣùgbọ́n kò ṣe gbogbo mùsùlùmí ni alùsùnà so ẹni tí ó ń sọ nǹkan tí ó jẹ́ kìláàfù sùnà níbi àwọn nǹkan tó jẹ́ alùsùn àbí àwọn nǹkan tó jẹ́ almasailu alkibar àwọn ọ̀rọ̀ láńlá àbí àwọn usul àbí àwọn masailu qat'iyyat ẹni tó ń sọ nǹkan tó yàtọ̀ sí kí àwọn sàhábà ń bẹ lórí ẹ̀ ìtànàbí sallallahu alaihi ń bẹ lórí ẹ̀ ẹni yẹn al-aslu annahu laysa ìpìlẹ̀ ní pé kò ṣe súnní ìpìlẹ̀ nìyẹn ṣùgbọ́n ẹni yẹn ó lè jẹ́ onísúnnà tó bá ṣe pé ó ní àwọn àzáàf àwọn excuses bóyá al'udru bil khata bóyá ó ṣe mistake bóyá ó ṣe kíni bóyá ó ṣe mistake bẹ̀rù kéèsì ọkùnrin tó sọ wípé Allahumma anta abudi wa ana rabbuk oníri ọlọ́run wọ́lẹ́rù ní èmi ní olúwa rẹ̀ gbólóhùn yẹn gbólóhùn kúfùrù ní ṣùgbọ́n ẹbí ni àpá àmì ṣídẹ̀tì fara ó sì sọ látara ìdùnnú tó ṣubú láyọ̀ fún àbí ìdùnnú tó dógóngóró ẹni tó ń bẹ ní inú desert tó ń travel for days for weeks for months tó fi bẹnu desert ó wá ní kò ń kàn sinmi lásán ìgbà tí ó tají kò rí nǹkan ọ̀bùn rẹ̀ tó gbóúnjẹ omi tí ó mu nínú desert bóòlò ṣe fẹ́ ṣe bóòlò fẹ́ wá lọ ìdàmú bá ìrònú bá ibi tó ti ronú náà ló sùn lọ sí ìgbà tí ó tají ó bá tún padà rí gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ìdùnnú yẹn wá ṣe kí ní ó ga alárẹ̀ ó ní Allahumma anta abdi wa ana ṣùgbọ́n gbẹ̀rẹ̀ àwọn afá ti yọ al'udhuru bil khata nígbà tí ẹ̀rọ mílẹ̀ máa ṣe lẹ́kṣọ́ lọ nínú àwọn afá yóò kàn sọ gbólóhùn kan jáde lẹ́nu gbólóhùn yóò jẹ gbólóhùn kiri gbólóhùn kúfùrù ni ó sọ jáde lẹ́nu lọ́nà wo bóyá ti tó yẹ kí ó fi ẹrú sí ó lọ fọlọ́run ibi tó yẹ kó fi ọlọ́run sí that is Allah ó fi kíni ó fẹ́rú síbẹ̀ mi rò pé ọ̀rọ̀ mi yé nítorí kí yàn sọ ipé lápòjúwe ọlọ́run wá bẹ ẹrú náà wì sísọ̀rọ̀ wíwá sọpọ̀ ọlọ́run bẹ ẹrú wí ó ní ẹrú bá ọlọ́run wì ṣàpégbọ́lọ́run kú fúrú nìyẹn túnmẹ́ nìyẹn ẹnu gbé lápòjúwe yóò parí correct ara ẹ̀ pé kí n sẹ́kùlá sẹ́kùlá so al'udhu bil khata so al'udhu bil jahl ìgbà míì èèyàn lè mọ́mọ̀ nǹkan a sọ pé ní aláìmọ̀kan ní tanyẹnyẹ o òun náà lè jónímọ̀ ṣùgbọ́n dá particular issue kò mọ̀ kò mọ̀ tó ń bọ́jẹ́ pé kí ni onímọ̀ ni nǹkan yí òye adẹ̀kan wò pàfà ńlá ni ṣùgbọ́n nǹkan yí òye so wọ́n ṣe kí ni alhuzuru biljal tàbárí kó gbé gbági fàdíwọ̀n pé ní àníyàn rẹ̀ dá ṣùgbọ́n kò mọ̀ nǹkan ẹni a ṣe alhuzuru biljal fún mo rò pé ó yé torí ẹ̀ ṣètò sẹ́gun tèmi alẹ́ rahmatullah àwọn tán sọ pọ́lọ́hun ara ẹ̀dá kan àwọn tó ń pè ní àwọn huduliyya wọ́n gbà pé ọlọ́run ọba ó ṣe kí ni ó ń bẹ lára ẹni kọ̀ọ̀kan àbí àwọn náà ti mọ gbọ́rú rẹ̀ bẹ́ẹ̀ ó lè sọ fún ọlọ́run ní kan mọ́ra wọn àbí ọlọ́run bẹ lára gbogbo so àwọn akẹ́lẹ̀ ní ìròyìn ọlọ́run kò sí lókè kò sí ní gbogbo àwọn sheikh zaymin tini alayhi rahmatullah nínú arọ́jú alalbakri wọ́n láwọn ń sọ fún aljamiya minal hululiya ti wọn nufa àwọn jamiya àwọn tí jẹ́ hululiya nù wọn tán gbà pé ọlọ́run sọkalẹ̀ sí ara wọn ká àti àwọn tí wọ́n negéètì ìròyìn ọlọ́run ọba aláwọn sọ fún wọn pé law kuntu makanakum ìtẹ́ ń sọ ìtẹ́ mi bá máa ti kèfèrí tí bá sọ rún nǹkan yìí walakin nakum indi la takfurun ṣùgbọ́n mi ilé pè yín kèfèrí ya annakum juhal aláìmọ̀kànnì wa kana ala khitaban li ulama'ihim ọ̀rọ̀ tí ń fi tẹ́ ní àṣọ yìí wọ́n ní àwọn àfá wọn wàkúdọ́ ṣùgbọ́n gbà tán sọ ọ́ dójú kan tí bùn tẹ́mí a ṣàlàyé fún wọn tó ṣàlàyé fún wọn ẹbó ṣe ń bẹnu tìsàn níyà wọn ni wọ́n padà kàfàrà wọn ìyẹn àwọn tó bá ní dìbẹ́tì yẹn torí pé wọ́n ti ṣe ìzálà àlùjáàlì ṣùgbọ́n para rí pé kí ni ìfẹ́ ẹnu ló ń dà wọ́n láàmú so ló jẹ́ pé àlùrọ́dù bìjàl ká ṣùgbọ́n àlùjáàlì yuzani àìmọ̀kan wọ́n máa gbé e kúrò fún yàn ẹni tó máa ti wá gbé àìmọ̀kan yí kúrò fún tó sì ìsìsì kò sí ẹ̀síòsì fún so lórí pé àwọn àfá samara ilomi nú àwọn oníbídíà tó ń kọ nǹkan tó ń rẹ̀ fíti tó jó dodo tó ń sọ gbogbo ẹ̀ tó tún kóòtì tí mo tẹ́ ní asọ́wá ìkíníkanlọ ilé ìjáàlù kan ló ń dẹ̀ láàmù ó mọ̀ ó mọ̀ òdodo ìfẹ́ ẹnu òun ni tó ń ṣe àìfẹ́ gbòdodo ni ẹni tó ń kóòtù opinion méjì lórí ọ̀rọ̀ àwọn kan sọ àwọn kan sọ wáyìí ẹ́ so wọ́n lọ sí ọ̀pá àwọn kan sọ àwọn kan sọ lé àwọn kan sọ lé ó wá mú yìí tí ò dá ẹni ẹlòmí alẹ́ sọ pé kí àwọn sálàfù wọ́n sọ báyìí ṣùgbọ́n èmi ò rí nǹkan ẹ̀ à ó ti ọ̀rẹ́dì sọ pé kò ṣe jálù ló ń dáhùn láàmú kò àgírí pẹ̀lú intellect tó mú ni so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ so kásìkò gbogbo wa ní ahlùsúnnà ọ̀rọ̀ tó jẹ́ àwọn masáìlú kìbáàr òun la máa fi mọ ọ̀rọ̀ ahlùsúnnà gẹ́gẹ́ bí ta sọ fún àwọn ọ̀rọ̀ wẹ́wẹ́wẹ́ kan bẹ tó ṣe pé kò sí wáyé fẹ́ ṣe kìláàfà ń bẹ lórí ẹ̀ èyí nǹkan náà fi mọ èèyàn jẹ́ ahlùsúnnà kò ṣe ahlùsúnnà ṣùgbọ́n àwọn masáìlú tó ṣe gbówà jẹ̀líyà tó clear bóyá ọ̀rọ̀ àkídà ní àbọ̀rọ̀ fíkì ogun nísì ká níyàn kan tó kó bọ́ta nísì kó ní kò sí nǹkan tó burú bí pé kíyàn tí obìnrin mọ́lẹ̀ kódẹ̀ jẹ́ kíní kọjọ wọn gbádùn ara wọn ni so kò ní di pé à ń ṣe abdul nika à ń ṣe nǹkan kankan mọ́ra wọn ni àbí kí ẹ̀kan sọ yí pé kò nídi ká mọ́ lọ ájì ẹgbẹ́ tẹ pé ìyẹ́kàn ń sanwó náà ni ó kàn ń bún àwọn ìjọba tàwọn olílówó ni ọ̀rọ̀ fíkíù ló sọ bó jẹ́ jẹ́ pẹ́ta bá wo fíní fíní ó lọ so máa àkídà náà ṣùgbọ́n wọ́n ní ká mú ájì á ní kí ni ọ̀rọ̀ fíkíù ni sọ́rọ̀ jẹ́ pé àwọn ọ̀rọ̀ tó jáwọn ọ̀rọ̀ ńláńlá àwọn ọ̀rọ̀ tẹ́rì rẹ̀ clear ibi ọ̀rọ̀ yẹn náà ti máa ń mọ ẹni tó jó ní súnnà àtẹni tí ó kìí ṣe oní súnnà tẹ́dúwà pé ẹ̀ ló ní súnnà tàrí kún ṣe gbìyànjú àti gbó ti súnnà ó wà lọ ṣe mistake àáwò pé ṣe mistake ló ṣe àáwò pé ṣe jáàlù ni ó dá láàmú àáwò ṣe ìkìrá ni ṣe wọ́n kọ́ńpẹ́lẹ̀ láti ṣe nǹkan yẹn ìgbà mí àwọn olórí ìlú ó fọ́ọ̀sì yẹn láti sọ nǹkan tó takẹ̀sì irú ẹ̀ ló ṣe lásìkò àwọn mọ́mọ́ ahmadu ni tí ó bá wọn yáyá bí màá ní sọ pé kí ni alkumaran makhluku ni under duress so yẹn ní sin alùrùdúrú bí ti kíra wọ́n ṣe kí ni wọ́n fọ́ọ̀sì wọn ni àápùn wọn ni ẹ̀sìnzì kí ni ikú wọn fọ́ọ̀sì wọn ìlàmà ukriya wa qalbuhu mutma'innun bil iman so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so kò sí ìtàfi máa mú ní súnnà òun náà ni àwọn ọ̀rọ̀ tí a sọ yẹn ni sẹ́ni tó wá ti gbé gbági níbi aṣlù kan náà àwọn òṣùlù àwọn onísúnnà irú èèyàn bẹ́ẹ̀ láàrín ìtàbárù ní àní súnnà ó lè jáfà ńlá ṣùgbọ́n kò ń ṣe onísúnnà so a sọ pé kò ṣe súnnà rárá ṣùgbọ́n tí wọ́n fi pè ní onísúnnà so yẹn tí a ń sọ ọláwà rẹ̀ ọlọ́pàá lé pé ó wà bẹ̀rẹ̀ lápò olóòrùn dáná tó fún olóòrùn mọ́tò. Ó ti ìlàkẹ́ Gbogbo ní ṣúgbì ní ọkọ̀ fún pamọ́ ní borí, ó mọ́ kọ́ wà ní ṣúgbì ní alákọ̀ọ́tọ́ pé eléyìí ọlọ́run ni. Ó èèyàn ní orúkọ pé ọlọ́run ló wà lára ẹ̀ pé ọlọ́run lẹ́ni ẹ̀. ní So eléyìí òun ni ìtí wọ́n ní kí ni. Ah, wàdàtù al-ujúj àbí ìdánpé nìkiri al-hulul ìkan ni ọlọ́wọ́ bá sọ̀kalẹ̀ sára èèyàn kan abẹ́ni kan so ìtọkúsọ òun ni eléyìí tí àwọn tí ń rí ọjà ọkù látún náà oníṣú fi máa sọ ìkanu wọn sọ ومن أهوى أنا نحن روحاني حللنا بدنا ó lè من نفسي أولي mo nífẹ̀ẹ́ sí orífẹ́ sí Allah ẹni tí mo nífẹ̀ẹ́ sí náà lè mi náà àwa méjèèjì ẹ̀mí méjì tó wọnú ara kan ni so sọ débi pé kí ni tó bá ti rí èmi náà lórí tó bá rí mi òun náà ló ṣe kí lórí ìtàn pè ní kí ni lórí ìkanu wọn sọ ó ní wọn mọ́lẹ́kẹ́lbù wal-khinziru illa ilahuna fọ́mọ̀láhù illa rahibun filkanisa ó ní aṣátorí tó kúlẹ̀ ẹlẹ́dẹ̀yẹ náà tó kú yẹn ìláhù wa náà ni olólọ́run táwọn sin afá páàdì àbáfá chọ́ọ̀chì tó ń bẹ nínú chọ́ọ̀chì oníkiri aláàníyàn so torí ẹ gbogbo nǹkan lọ́dọ̀ tí wọ́n Allah ni ìkánà àfá wa ń sọ fún wọ́n sọ fúkanú wọn ipé ṣùgbọ́n wọ́n bá sọ pé laqad kafara alladhina qalu inna Allaha huwa al-Masih ibn Maryam laqad kafara alladhina qalu inna Allaha thalithu thalatha ọlọ́ni àwọn tán sọ pé kìfìrí ni wọ́n ó níbẹ̀ ni ni wọ́n torí wípé kí ni wọ́n rẹ̀ sí ti Allah sọ́dọ̀ àti ìkan so ike kò yẹ kọ́ rẹ̀ sí tẹ̀sọ́dọ̀ àti ìkan ni gbogbo nǹkan lẹ́yẹ kọ́ mọ́ pè ní Allah so irú èèyàn bẹ́ẹ̀ kan ṣẹni tí èèyàn máa jòkó síwájú ẹ̀kọ́ ló ń kẹ́kọ̀ọ́ láti fẹ́ justify pátípátí tí àwọn onísúfí tán jẹ́ aláṣejù ní tán sọ so ó súnmọ́ kóhun náà ṣe kí ni kó wà mẹ́ tó ní sígbà tó máa béèrè pé wọ́n ní kọ́lọ́ fẹ́ ṣe tẹ́rìbíà wọ́n ní kìlẹ̀ lẹ́yìn wọ́n ní fóònù ìgbékúgbé tán gbé lọ́gbùn sọ́kùnrin <laughs> owó ṣe jẹ́ ìsọkúsọ ọ̀rọ̀ ni gbólóhùn kó fúrú ni ọláwà rẹ̀ Kífà ولا من إنما يخشى الله من عباده العلماء وثانيه الحديث الذي ضربنا الحديث الذي ضربنا بيانه أن الكفار يضع قدمه في النار حتى تكون قد وهذا اعتقادنا في بناء الجامعة Nam ìbéèrè tí oníbéèrè béèrè bó jẹjẹ pé apá kejì títà ṣe sọ̀rọ̀ lé lórí inshallah so òun náà ni ọ̀rọ̀ tí anábọ̀wà Muhammad sallallahu alaihi wasallam sọ wípé ọlọ́wọ́wà subhanahu wa ta'ala jabbar yóò gbé kọ́dámù rẹ̀ síbi iná fayanzawi ba'duwa ila ba'd inú wa ṣe kéré yóò sùn kìí yóò súnkí so yóò wá sọ wípé kí ni cut cut that is mo ti wà satisfied ó ti tó báyìí amọ̀kọ́nà Allah subhanahu wa ta'ala ó ní yawma naqulu li jahannam alimtala'ati wa taqulu alimtala'ati ọjọ́ tá máa bèèrè lọ́wọ́ jahannama wípé ṣó ti kún ṣó ti kún jahannama máa bèèrè padà wípé ṣó ṣì kù ní àyè ṣì ń bẹ́nú mi bẹ́ẹ̀ ni kò sọmọ náà gbogbo àwọn tí ẹ kó wọná náà ti wọná ọlọ́run ọgbó wà gbé kọ́dámù rẹ̀ yóò gbẹ́sẹ̀ rẹ̀ lè jẹ́ àdìnàmù jẹ́ àdìnàmù wà ṣìkẹ̀yìn bá ọ̀rọ̀ ilẹ̀ àbàájì yóò wá sọ́kì máa wọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n wọnú náà kò ní ti space inú ẹ̀ mọ́ tí wọ́n sọ pé kí ni èèyàn kan wọ́n at the same time aljanna òun ó gbà àwọn èèyàn gbà àwọn èèyàn débi pé space yóò tún pọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala wà dá àwọn ẹ̀dá tuntun tí ó kò sínú náà àti ó kò sínú aljanna sọ́nà ọmọ oníṣàbòsí fún anybody kò ní fíyàn kan sínú náà tí ó dìzáàbù kó fi sí inú náà kàkà bẹ́ẹ̀ jáàrùn ó súnkì láti gbà kí tó pẹ̀lú àwọn tí wọ́n jẹ́ ọmọ náà ṣùgbọ́n aljanna ọlọ́wọ́ subhanahu wa ta'ala yóò dáwọn èèyàn tí ó ṣe kéré tí ó tún kó sínú àlùjánnà tí wọ́n occupy space tó ṣẹ́kù nù àlùjánnà so ìyẹn ni ìdáhùn sí ìbéèrè àkọ́kọ́ náà agbọ́dọ̀ gbà pé kọ́dá mú ọlọ́wọ́ ọba ẹ̀sìn ọlọ́wọ́ ọba bóò lẹ́sìn ọlọ́wọ́ ọba ṣe rí látàtà sọ́wọ́ mọ́ try láti imagine tó bá ti imagine bóò lẹ́sìn ọlọ́wọ́ ọba ṣe rí ó túmọ̀ sí pé to how and tàtà sọ́wọ́ zàtàwò ó fẹ́ mọ bó o ní pàápọ̀ ọlọ́run bá náà ṣe rí ṣọ̀pẹ́sì wọ́n ní pàápàá èyí náà ní pàápàá ẹsẹ̀nsì ni ìyá irú ẹ̀kọ́ ẹsẹ̀nsì ti ẹ̀yìn ọlọ́run wá sọ ipò wọn ó gbé ẹsẹ̀ wọn sórí iná wọ́n ń tẹ̀ láti imagine bó lẹ́tẹ̀ ọlọ́run wá ṣe rí èèyàn ti sọnù tìrìkà tó ṣe bọ́lọ́run sọ fún wa pé kí ni òun bẹ àwọn ń tẹ̀ láti imagine bó lọ́lọ́run bá ṣe ń bẹ bó ló ṣe tó bó ni so yẹn ti sọnù ṣótíyé kò jẹ́ bí ẹ ṣe jẹ́ question àkọ́kọ́ náà àwọn tí wọ́n máa ń ka ayọ̀ ọ̀nà ọba tó ní ìnàmà yaṣàlọ́ha min ibadihi al-ulama ní ìnàmà yaṣàlọ́hù bá sọ ní pé àwọn tí máa páyọ̀ ọlọ́wọ́ bá ní al-ulama àwọn onímọ̀ na máa páyọ̀ ọlọ́run bá ẹni tí ò ní mú lè páyọ̀ ọlọ́run bá ṣe bẹ́ẹ̀lẹ̀ bẹ́ẹ̀lẹ̀ ìmọ̀ wọn jura wọn lọ torí ẹ̀ náà láti páyọ̀ ọlọ́run bá jura wọn lọ ìmọ̀ táwọn sọ ń bẹ̀ yẹn ni ìmọ̀ kí ni ìmọ̀ àmúlò ní ìròkóyé ìmọ̀ àmúlò kò ń ṣe ìmọ̀ téyìn òmúlò ẹni tí ó nímọ̀ tí ò mú ìmọ̀ rẹ̀ lò lè sọ̀bì àárín oníṣonímọ̀ mẹ́rò péye ó mọ gbogbo ó mọ fíkí ó mọ lé ó mọ yóò mọ ṣùgbọ́n ẹ̀yìn òun ìmọ̀ rẹ̀ lò ìmọ̀ yí ò lápá lára rẹ̀ lẹ́yìn tàbí àárín lè ṣùgbọ́n tó ṣe pé ìmọ̀ rẹ̀ ò pọ̀ díẹ̀ náà ló mọ̀ díẹ̀ tó mọ̀ ẹni yá àmàlù yìí ó sọ ọjọ́ kan ó lẹ́sà bí mẹ́sìkín ti ha bá tọ̀wà alẹ́ni tàró dùgbò lókùmọ̀tún àwòrùmọ̀tán tàmùràtún àwọn tàmùràtán anábì ní kò ń ṣe mẹ́sìkín ni ẹni tó lọ káàkiri jẹ́ pé tó wá ti dọ́dọ̀ yìí tẹ́wà fún ní òkèlè kan yóò kúrò wájú yín ẹwà fún ní dàbínú ẹyọ kan yóò kúrò wájú miskin ẹni tó ṣe pé ń tó rí òtó wà láyé sàfọ́tọ́nù láwùfẹ́ yóò tún fọ́dà kààlẹ̀ yìí àwọn èèyàn rẹ̀ tún mọ̀ ọ́n dépò pé wọ́n wá ṣe kí wọ́n ṣe fọ́dà kọ fún ṣe tí mo ń tẹ́lá ṣàlàyé tàbítẹ́ ìyẹn tó ń rí kò tó jẹ àwọn èèyàn tún wá mọ̀ pé ń tó rí òtó jẹ tán bá ti ní pé kí ni káwọn ti ẹ̀fún ní zaka káwọn fún sọ́dọ́kọ̀ tán bá rí tó ń lọ lórí swíìtì bí ẹni tó tó tán ojú ẹ̀nà sí torí pé kò kí ń béèrè kò ń sọ̀rọ̀ lọ́wọ́ àwọn èèyàn ànábì ní miskin gangan nìyẹn miskinu gangan nìyẹn ṣùgbọ́n yóò túmọ̀ sí kí tánàbí ń sẹ́la ti tán miskin ṣùgbọ́n ó sọ wípé ẹni tó yẹ kẹ́ ní miskinu gangan nìyẹn ṣùgbọ́n ní ṣe pé tó ń rí kò tó kò lè máyìn láti lọ bèèrè lọ́wọ́ yín ìjọba fún yóò kúrò mẹ́ wọ́n máa ní kí lárọ́ wá sọ wọn ní miskin ṣùgbọ́n tó ṣe so áálímù gangan lẹni tó ṣe wípé ó mọ̀ ó dẹ̀ kí ni ó mú un kò ń ṣe álìmù lẹni tó ṣe pé ó mọ̀ kò ṣe kíni kó múlò álìmù gangan kọ́ yẹn álìmù gangan lẹni tó mọ̀ tó múlò ṣùgbọ́ntàbá ní ká wò ó nínú èdè ẹni tó mọ̀ bí ò múlò náà ń kọ́ álìmù náà ni فإنما يخشى الله من عباده العلماء àwọn tán mọ̀ tán mú wọn ìmọ̀ wọn lò àwọn náà máa páyọ̀ ọlọ́run ọba sórí álìtì ni sẹ́ni tó jẹ́ jáìlù lè páyọ̀ ọlọ́wọ́ ọba bó ni jáìlù fẹ́ páyọ̀ ọlọ́wọ́ ọba kí ló fi sin lọ́n ìmọ̀lẹ̀ yẹn fi sin lọ́n jáìlù tó ń sin lọ́n yóò máa ṣe kí yóò máa tẹ́sẹ̀ bọ́ sẹ́ni فإن فقيها واحدا متورعا أشد على الشيطان من ألف آبد أفايوكا تنمن بيتي سورة جاء متورع that is ẹni tó ń fáyọ ọlọ́mọba ni tó ń sá fáwọn nǹkan tí ọlọ́mọba ṣe léwọ̀ ṣetọ́nù bẹ̀rù ẹ̀ ju alifa abid lọ orin kejì tó ń sọ fún wa ó ní ah, eh, kí ní bẹ̀rẹ̀ rẹ̀ وما فتنة في العالمين عظيمة فساد كبير عالم متهتك ìbàjẹ́ ńláńlá òun àálìmù ẹni tó mọ̀ mọ̀tàátìkì ṣùgbọ́n fọ́gbọ́ ọlọ́wọ́ báyà wà ákùn bárùmígbú jáhìlùn mọ̀tàátìkùn ẹni tó tún tóbi jù lọ òun ni jáhìl aláìmọ̀kan mọ̀tàátìkì tó lọ ṣe ìjọsìn liman bí ìmà fi ìdí ní híyàtà màtàkù àwọn méjèèjì fìtínà ńlá náà jẹ́ fún àwọn èèyàn fẹ́yìn tó wá ń kọ́ṣe ìkíní kejì nù wọn ẹni tó ń kọ́ṣe aláìmọ̀kan àtẹni tó ń kọ́ṣe onímọ̀ tí ò mú mẹ́rin so kíyàn wá ká ní innama yakhsha Allahu ní ìbàdí ìrìnàmà ọlọ́wọ́ bá ń páyà àwọn àfà sọkúsọ lè ní kakúkà ní sọkùnjẹ́ bó ṣe jẹ́ wallahu a'lam Alaikum. owó ẹ̀ sókè Thank you. نعم آية ومن يشاكك الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير الدليل المؤمنين نوله ما تولى ونصله جهنم وساءت مصيرا ẹni tí ó bá tako ànábì sallallahu alaihi wasallam ẹni tó bá tako iṣẹ́ tó a lọ ń tẹ̀lé ìlànà tó yàtọ̀ sí ìlànà àwọn ènìyàn أو أيضا صلوا الصحابة يدخلون دخولا أوليا الصحابة يدخلون دخولا أوليا أنا أقول قصد إنه يروي كسر مؤمنين ويا وصحابة رضوان الله عليهم سو أمد اليوم كوا النبي صلى الله عليه وسلم تنوى في التقوى النبي صلى الله عليه وسلم tó takò àwọn mùmìnì àwọn olà àwọn mùmìnì àwọn sàábìnú kọ́kọ́ wọ́bẹ̀ so tàbásọ pé àwọn sàábé ló ń bá wí bẹ̀yẹ ọkọ̀ rẹ̀ tàbásọ pé òkè gbogbo àwọn mùmìnì náà ló ń bá wí àwọn mùmìnì ò ní ṣe kí ni wọ́n ní takò ànábì sallallahu alaihi wasallam ní ìrùkóyé tabari gbogbo àwọn mùmìnì ló ń báwí àwọn mùmìnì ò ní tako ẹ́ anábì sallallahu alaihi wasallam innama kana qawla al-mu'minina idha du'u ila Allahi wa rasulihi li yahkuma baynahum an yaqulu sami'na wa ata'na wa ulaika humul muflihun so mùmìnì máa juwọ́lẹ̀ fala wa rabbika la yu'minuna hatta yuhakkimuka fima shajara baynahum thumma لا يجد في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيارات من أمر ومن يأطل رسوله فقد ضل ضلالا مبينا so mumini o النبي صلى الله عليه وسلم. wasallam so ìròyìn àwọn mumini òun nípa máa juwọ́lẹ̀ fún ọlọ́run ọba ni wọ́n á ju wọ́ọ́lẹ̀ fún ànábì sallallahu alaihi so bí a tú pé àwọn sàhábà ni bí a tú pé gbogbo àwọn mùmìnì that is àwọn tí qualities wọn torí bí ọlọ́wọ́ subhanahu wa ta'ala ṣe sọ òun so wallahu a'lam Now, alhamdulillah, uh, ọwọ́ ẹ̀kọ́ tí ṣe wà jókòó wáyé. òní pé wọ́n ní ìsàlẹ̀ sí àwọn ará àmà tí wọ́n kọ sí iṣẹ́ àwọn àgbègbè níyà ìpè ìdáhùn yẹn wọ́n padà fèsì àwọn lẹ́yìn kan wàhálà kan láti ibẹ̀ abẹ́kíbá wa sọ̀rọ̀ bí ẹgbẹ́ ẹ̀ tí òun náà wà nínú mẹ́hàn àwọn ṣe àṣẹ ìyẹn. náà ṣe tuntun ẹ̀mú ní tèmi àríwá rahmatullah àti abápadà tàbá wo mọ̀kọ́dímọ̀ tí ẹni tí ó ka èyí tó gbẹ̀lọ́wọ́ ẹni tí ó tẹ̀ jáde ara wọn kan ní tí wọ́n sọ then tíra tí mo kà ní bílẹ̀ ìyẹn kí ni orúkọ ẹ̀ lọ́kọ́ ìdòríyá في مناكب ابن تيمية تتي الحافظ ابن عبد الهادي عليه رحمة الله وباتشي المحرر في الحديث ترى المحرر في الحديث أما ترى يا أبي آه. أشواج القرآن بلوغ المرام شما أو أهل السنة والجماعة آه، فترى يعني عناية تو باشفون بلوغ المرام so yẹ ká tráì láti máa ká so ṣíwájú Bulughul Maram torí pé ẹniyàn yìí ó wá bí fọ Ibn Hajar lára àwọn súrẹ́ntì Ibn Taymiyyah yìí tí ó dẹ̀jẹ̀ bí tí àkídà rẹ̀ lálàáfíà tabawo nínú tíra yẹ wọ́n sọ àwọn mihan tí Ibn Taymiyyah tí wọ́n fèèjì bíyá nípa alifatwa alhamawiya ni àbíyá nípa al'aqidatul wasitiyya ni àmà al'aqidatul wasitiyya náà gbogbo ẹ̀ wọ́n máa pe ṣéèkì kí wọ́n wá jẹjọ́ wọ́n máa pè wọ́n síjòkó ọba àwọn àfá àjọba minal asha'irati wal masuridiyya wọ́n á pè wọ́n tí wọ́n ṣe kíni tí wọ́n wà jẹ́jọ́ tí wọ́n máa takò wọn lórí nǹkan tán sọ ibùn tẹ́mí àná máa dìfẹ́ndì máa dìfẹ́ndì ọ̀rọ̀ rẹ̀ èmi ó láǹdì wọn sẹ́wọ̀n débi pé ẹ̀wọ̀n gan kú sí ẹ̀wọ̀n ni wọ́n kú sí so kí ẹ lè rí ìgbìyànjú tí wọ́n àfáà ẹ ti ṣe kí ẹ mọ̀ irú ìgbìyànjú tí wọ́n ṣe lórí wọ́n àwọn nǹkan báyìí wọ́n lè gbé wọn káàkiri kan gbé wọn from sham kọmí wọn lọ egypt wọ́n lè tún tí wọ́n mẹ́wọ́n ń bẹ́ ṣùgbọ́n àbáyìn òye sọ nǹkan tó ń sọ ètò dòrè torí báwọn àfáà yẹn náà tòun bó ti jẹ́ wípé wọ́n fìtínà wọn àwọn ní wọ́n sọ fọ́bà nǹkan tó bá máa ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n wọ́n dúró lórí nǹkan tí wọ́n believe adẹ̀lẹ́kún wọ́n sọ fún wa wọ́n ní èsì yẹn tafẹ́mọ̀ tírìtì fèèkè déèzì wíìgì mọ́ọ̀sù láti tírìtì ẹ̀yí bẹ́yìnà zúrí wà láàfin láàrin zúrí sí áfírí wà fi kíyà bí a bẹ́yìnà láàfin wà lọ́gbẹ̀rẹ̀ ni wọ́n fi kọkàn ẹ̀ ibi tó lọ ń bọ̀ àbáyẹ ní ẹ̀bùn dé ibn qayyim al-jawziyya zadul ma'ad tó jẹ́ bí fọ́ volumes àbí kẹkẹrẹ yìí orírìn àjò ni wọ́n ti kọ lórí lórí tẹlẹmọ̀bí tí àwọn afáàrin tí wọ́n ní ìmọ̀dé tí wọ́n dẹ̀ àwọn nùsùsù dé ọlọ́mọba kí ó bá wa kẹwọn so àwọn míhàn oríṣiríṣi láwọn àfáàgótò ibùn tèmíyà títí tò ní míhàn ibùn tèmíyà ẹlòmí ò fẹ́ gbọ́ ẹ̀ kò fẹ́ gbọ́ orúkọ ẹni àwọn tán ká fara wọn nínú aṣàìrà sí wọ́n sùfíyà tí gbé kò síbi tábà yẹn ò dá sí onítìrà lórí àwọn aṣàìrà onítìrà lórí àwọn mọ̀tẹ́sílà àtàwọn ṣíà onítìrà lórí àwọn onísúfì onítìrà lórí àwọn jàmíyà generali àwọn philosophers àwọn logicians gbogbo wọn ló kọ̀rọ̀ lé lórí ni ló kọ́rọ̀ rere so àwọn ọ̀tá rẹ̀ pọ̀ so àwọn ọba tó ń bẹ lásìkò yẹn nìyí wọ́n á ṣe kí ni wọ́n á fi síbi táwọn afá wọn fi sí ìgbàtọ́nà wá ní kí ọba kan tún wá dé ìyẹn ní iṣu pẹ̀lú àwọn afá tẹ́m̀bẹ̀ngbà ẹ̀ torí pọ́n àfá àyẹ́ sọ̀pọ̀ ẹni tí ó gbà kìíní lẹ́yìn títí ẹ̀ tó fi gbóhùn ṣubú ẹ ó padà wá rí nǹkan yẹn gbà so náà wá wo pé kí ni òun dẹ̀ ṣe fáwọn àfáì ó wá pé igun tèmi àti kó ìlú pátúwá kó ń finish wọn igun tèmi àwá òpé rárá <laughs> ó lé ìlú pátúwá pé kó finish wọn that is personal issue igun tèmi àti personal issue ló ń bẹ láàrin ìwà àti wọn ṣùgbọ́n tó ń wá fà tí wà fi ṣe rọ́bà stamp láti sọ pé kí ni àwọn afẹ́sìn ló ní àkídà yóò gbádùn kankan mọ́ra wọn níbo tèmi akọ́ láti ṣe débi pé alóhun ṣàforíjì fún àwọn míì tí wọ́n ṣe aburú fún nǹkan kan mọ́ra wọn nípa ọ̀túnẹ́tì ní ilé bínú rahimahullahu ta'ala so àwọn mìíràn yẹn pọ̀ tàbákà tíra tí wọ́n fún wa soft copy èyí ni àfáàyàn gbìyànjú láti kọ́ pọ̀lọpọ̀ àwọn kan àbíkáka àdókòlù dòríyá títí ibn abdulhadi ìkan lára àwọn ṣúdẹ́ǹtì ẹ̀ ọlọ́run ní kí ẹni ti ẹ̀nà ọdún gbogbo tó lò láyé òdìlé tàbí tẹ́wọ̀n ọ̀sùn yẹn sọ ní ibn abdulhadi ṣùgbọ́n àfáà ńlá ni wọ́n láwàá náà جزاك الله خيرا ان شاء الله اني اكتب فجاه وانا شيخ ilé bí i àti ìpàdé wọ̀nyí ní ààyè yóò ó di inú nọ́vẹ́bà ṣáàbà tí a fọ ọ̀sẹ̀ tí iwájú lórí tí a tàgbé ní àbúkàtúwà alhamduliya ọ̀sẹ̀ àpéjàdú alhamduliya lọ́wọ́ ó yẹ kí a fi àwọn ṣe ìwà pẹ́ wọ́n ṣe àlékọ́ láti àwọn ọmọ ọmọ ìdíkàṣe àlàáfíà wọn. èròǹgbà àwọn náà ti lọ láàrin àwọn tí ọlọ́run bá lọ sí àbáyé ṣe fún wa lọ́wọ́ tí àjókò náà ti àgbọ́ àwọn ìdánilẹ́kọ̀ọ́ yìí lọ́n ṣẹ̀lú ṣe wá láǹfààní ju bí a ṣe gbọ́rọ̀ tí àwọn ìṣàlẹ̀ bí wọ́n ṣe kọ́ ọ̀rọ̀ ẹ̀kọ́ lọ́nà àwọn àpá náà lè kọ́kọ́ bá ẹkọ́ ṣe àwọn láǹfààní sọ́hà àwọn ọmọ ṣọ́kìtì ṣẹ̀ṣọ́ láàrin àwọn ìlànà ìṣàkóso